aláròye máa wí o. gómìnà abdulrasaq àti sàràkí sọ̀kò ọ̀rọ̀ síra wọn nílọrin èyí lohun tó fà á ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kejìdínlógún oṣù kẹfà ọdún 2024 yìí ni akọ̀wé ìròyìn gómìnà ìpínlẹ̀ kwara malam rafiu ajakaye sọ̀kò ọ̀rọ̀ sí olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà tẹ́lẹ̀ nílẹ̀ wa tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ kwara nígbà kan rí sẹ́nitọ́ bukola saraki fẹ̀sùn pé ó fẹnu warọ́ọ̀fù sí gómìnà abdulrahman abdulrasaq ti ìpínlẹ̀ kwara lórí ọ̀rọ̀ ayẹyẹ durban léyìí tó máa ń wáyé ní gbogbo ọjọ́ kẹta ọdún iléyà lójúde emir tìlú ìlọrin lówùúrọ̀ kùtùkùtù ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kejìdínlógún oṣù kẹfà ọdún 2024 yìí ni Sàràkí fi àtẹ̀jáde kan síta níbi tó ti sọ pé òun yóò ta kété sí ayẹyẹ Durban ti ọdún 2024 yìí látàrí kí àlàáfíà lè jọba àti nítorí ọ̀wọ̀ tí òun ní fún Emir tìlú Ìlọrin ó tẹ̀síwájú pé òun mọ̀ pé nínú ìbẹ̀rùbojo ni Ìlọrin Emirate wà báyìí nítorí bí gómìnà Abdulrasaq ṣe dínà mọ́ Sàràkí láti kópa níbi ayẹyẹ náà látàrí pé gómìnà ń jowú kí Sàràkí má bàa gba ògo ọjọ́ náà mọ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí akọ̀ròyìn fún Sàràkí Abdulganiyu Abdulkadri ṣe sọ ó ní kì í ṣe Sàràkí ló ní kí gómìnà Abdulrasaq ní ìjákulẹ̀ níbi ètò ìṣèjọba rẹ̀ kí ló wáá dé tó fẹ́ẹ́ máa fi ìjákulẹ̀ rẹ̀ dí Sàràkí lọ́wọ́ akọ̀wé ìròyìn gómìnà ọ̀gbẹ́ni Rafiu ajakaye ti wá fèsì sí ọ̀rọ̀ tí Sàràkí sọ yìí ó ní irọ́ burúkú kún ẹnu Sàràkí àti pé aláìlójútì ẹ̀dá ni Àjàkáyé ní láti ọdún 2019 tí ipò agbára ti bọ́ lọ́wọ́ Sàràkí ni kò ti kópa nínú ayẹyẹ dọ́bà mọ́ nílùú Ìlọrin nítorí tí kò sí aṣọ yìí lára rẹ̀ mọ́ ṣùgbọ́n kí ló wáá dé tó mú ọ̀rọ̀ gómìnà bọnu gómìnà tó fààyè gba gbogbo olóṣèlú nínú ẹgbẹ́ yòówù kó wà àbí ṣe bí wọ́n jọ pàdé ní yídì tìlú ìlọrin lọ́jọ́ ayẹyẹ iléyà tí wọ́n sì bá ara wọn lọ́wọ́ fún ìdí èyí kí sàràkí dákẹ́ jẹ́ tí kò bá ní ọ̀rọ̀ gidi tó fẹ́ sọ lẹ́nu. ibrahim alágúnmu ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online tv Faith Adébọlá ló kà á sétíìgbọ́ yín.